Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Róòmù. Róòmù orí kìíní. Èmi Pọ́ọ̀lù, ìránṣẹ́ Kristi Jésù ni mo ń kọ ìwé yìí. Ọlọ́run pè mí, ó fi mí ṣe òjíṣẹ́. Ó sì yà mí sọ́tọ̀ láti máa wàásù ìhìn rẹ̀. Bí a bá wo inú ìwé mímọ́, a ó rí pé àwọn wòlíì ti kéde ìhìn náà tẹ́lẹ̀ rí ìyìnrere ọmọ ọlọ́run tí a bí nínú ìdílé dáfídì nípa ti ara ọmọ rẹ̀ yìí ni ọlọ́run fi agbára ẹ̀mí mímọ́ yàn nígbà tí ó jí i dìde kúrò nínú òkú òun náà ni jésù kristi olúwa wa nípa ẹni tí a ti rí oore ọ̀fẹ́ gbà tí a sì gba iṣẹ́ òjíṣẹ́ ní orúkọ rẹ̀ pé kí gbogbo ènìyàn lè gba jésù gbọ́ kí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu ẹ̀yin tí mò ń kọ ìwé yìí sí náà wà lára àwọn tí jésù kristi pè é gbogbo ẹ̀yin àyànfẹ́ ọlọ́run tí ẹ wà ní róòmù ẹ̀yin tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi kí ó wà pẹ̀lú yín kí a tó máa bá ọ̀rọ̀ wa lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nípasẹ̀ jésù kristi nítorí gbogbo yín nítorí àwọn ènìyàn ń ròyìn ìgbàgbọ́ yín ní gbogbo ayé ọlọ́run tí mo ń fọkàn sí bí mo ti ń wàásù yìn rere ọmọ rẹ̀ ni ẹlẹ́rìí mi pé mò ń rántí yín láìsinmi mo sì ń bẹ̀bẹ̀ nígbà gbogbo nínú àdúrà mi pé ó pẹ́ ni ó yá ni kí n rí àyè láti wá sọ́dọ̀ yín bí Ọlọ́run bá fẹ́ mò ń dàníyàn láti rí yín kí n lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí tí yóò túbọ̀ fún yín lágbára ohun tí mò ń sọ ni pé mo fẹ́ wà láàrin yín kí n bá lè ní ìwúrí nípa ìgbàgbọ́ yín kí ẹ̀yin náà ní ìwúrí nípa ìgbàgbọ́ mi kò yẹ kí ẹ má mọ̀ Ara, pé ní ìgbà púpọ̀ ni mo ti fẹ́ wá sọ́dọ̀ yín kí n lè ní èso láàrin yín bí mo ti ní láàrin àwọn orílẹ̀-èdè yòókù ṣùgbọ́n nǹkan kan ti ń dí mi lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ títí di àkókò yìí nítorí pé àti àwọn gíríkì tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àti àwọn kògbédè tí wọn kò mọ nǹkan gbogbo wọn ni mo jẹ ní gbèsè ìdí rẹ̀ nìyí tí mo ṣe ń dàníyàn láti wàásù ìhìnrere fún ẹ̀yin tí ẹ wà ní róòmù náà ojú kò tì mí láti wàásù ìhìnrere jésù nítorí ìhìnrere yìí ni agbára ọlọ́run tí a fi ń gba gbogbo àwọn tí ó bá gbà á gbọ́ là ó kọ́kọ́ lo agbára yìí láàrin àwọn júù lẹ́yìn náà ó lò ó láàrin àwọn gíríkì nínú ìyìn rere yìí ni a ti fi ọ̀nà tí ọlọ́run fi ń dá ènìyàn láre hàn wá nípa ìgbàgbọ́ ni láti ìbẹ̀rẹ̀ dé òpin gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. nítorí ìgbàgbọ́ ni ẹni tí a bá dá láre yóò fi yè. ojú ọ̀run ti ṣí sílẹ̀ ọlọ́run sì ń tú ìbínú rẹ̀ sórí gbogbo ènìyàn nítorí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú tí wọ́n ń hù tí wọ́n fi ń ṣe ìdènà fún òtítọ́ nítorí ohun tí ènìyàn lè mọ̀ nípa Ọlọ́run ti hàn sí wọn Ọlọ́run ni ó ti fi hàn wọ́n láti ìgbà tí Ọlọ́run ti dá ayé ní ìwà àti ìṣe Ọlọ́run tí a kò lè fi ojú rí àti agbára ayérayé rẹ̀ ti hàn gedegbe nínú àwọn ohun tí ó dá nítorí èyí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò ní àwáwí wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n wọn kò júbà rẹ̀ bí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dípò bẹ́ẹ̀ gbogbo èrò wọn di asán òye ọkàn wọn sì ṣókùnkùn wọ́n ń ṣe bí ẹni pé wọ́n gbọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n ya òmùgọ̀ wọ́n yí ògo Ọlọ́run tí kò lè bàjẹ́ padà sí àwòrán ẹ̀dá tí yóò bàjẹ́ bíi àwòrán ènìyàn ẹyẹ ẹranko àti ejò nítorí náà Ọlọ́run fi wọ́n sílẹ̀ láti máa ṣe ìfẹ́kùfẹ́ ọkàn wọn wọ́n yí òtítọ́ Ọlọ́run padà sí irọ́ wọ́n ń bọ nǹkan tí Ọlọ́run dá wọ́n ń tẹrí ibà fún wọn dípò èyí tí wọn ìbá fi máa sin ẹni tí ó dá wọn ẹni tí ìyìn yẹ fún títí láé àmín nítorí náà Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìfẹ́kúfẹ́ tí ó ti ènìyàn lójú àwọn obìnrin wọn ń bá ara wọn ṣe ohun tí kò bójúmu bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin wọn dípò tí ọkùnrin ìbá máa fi bá obìnrin lò pọ̀ ọkùnrin àti ọkùnrin ni wọ́n ń dìde sí ara wọn nínú ìfẹ́kúfẹ́ wọn ọkùnrin bá ọkùnrin ṣe ohun ìtìjú wọ́n wá ń jèrè ìṣekúṣe wọn nígbà tí wọn kò ka ìmọ̀ Ọlọ́run sí Ọlọ́run fi wọ́n sílẹ̀ pẹ̀lú ọkàn wọn tí kò tọ́ kí wọ́n máa ṣe àwọn ohun tí kò yẹ wọ́n wá kún fún oríṣiríṣi ìwà burúkú ojú kòkòrò ìkà owú jíjẹ ìpànìyàn ìrúkèrúdò ẹ̀tàn inú burúkú olófòfó ni wọ́n àti abanijẹ́ wọn kò sì bọ̀wọ̀ fún ọlọ́run wọ́n jẹ́ aláfojúdi onígbéraga afọ́nu àti elóró burúkú wọn kì í gbọ́ràn sí òbí lẹ́nu wọn kò sì ní ẹ̀rí ọkàn aláìṣe gbẹ́kẹ̀lé ni wọ́n aláìnífẹ̀ẹ́ àti aláìláàánú wọ́n mọ ìlànà ti ọlọ́run wọ́n mọ̀ pé ikú ni ó tọ́ sí àwọn tí bá ń hu irú ìwà wọ̀nyí síbẹ̀ kì í ṣe pé wọ́n ń hu irú ìwà bẹ́ẹ̀ nìkan wọ́n tún ń kan sáárá sí àwọn tí ń hùwà bẹ́ẹ̀